o. wọ́n ní bí eré bí eré làwọn fi wá nǹkan kan wúrúwúrú táwọn ò fi jẹ́ kọ́mọbìnrin yẹn ó wá àwọn wá mọ́. ṣùgbọ́n kí wá ló ń ṣẹlẹ̀ ah but àwọn èèyàn tó máa ń sọ pé eh, ọmọ yẹn ó dùn ọmọ yẹn ah, kò lè jẹ́ pé bó ṣe ń rí nìyí pé ah, kí ló wá ń ṣẹlẹ̀ wọ́n làwọn ò tí ì lè sọ fún anybody àbí nǹkan ọmọbìnrin yẹn ló dàbí pé ó ní àbà àwọn kan lára àbò ní àlè kan lára tí wọ́n ti bà àlè kan lé kò yẹ yín pé mọ̀dé bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé bí èèyàn bá <laughs> èèyàn bá gbé nǹkan kan kalẹ̀ pàápàá ẹni tó bá jẹ́ pé ẹ bá súnmọ́ oko dáadáa tẹ́yìn ọba fẹ́ kí ìbá fẹ́ kí kókà kó fọwọ́ kan fóònù mi ó ní tẹ́yìn ó fi pààlélé ọba sì ti débẹ̀ yóò ní ah, wọ́n tẹ̀ ti bà lè lé kínní yìí wọ́n bá ṣẹ́gi jọ téèyàn bá fẹ́ kẹ́ lómi yóò débi igi yẹn èèyàn wọ́n máa ń bà lè lé wọ́n fi nǹkan kan ha ah, wọ́n ti bà lè lé bẹ́ẹ̀ mọ́ débẹ̀ o pé àwọn rò pé wọ́n ti bà lè lé ni ó dà yín bí èso igi ọsàn òrombó eh, máńgò àwọn nǹkan bẹ́yẹn bẹ́yẹn táwọn fẹ́ kẹ́ lómi ọ̀ka lẹ́yìn ẹni tó ní eh, bóyá ó ti ta àá tigitigi eh, tó jẹ́ pé ní ọ̀rà ní bọ̀ wá ká ọ̀rà bà lè lé díẹ̀ àwa dá àlè yẹn mọ̀tọ́ mọ̀ ń bà lé nǹkan bẹ́ẹ̀ yẹn nínú oko. àbá ń rò pé àbí wọ́n ti bà àlè lé ọmọbìnrin yẹn ni ọ̀dà kò burú yẹn bá bà àlè léyìn ohun ọ̀sálè bà àlè lẹ́ lómìn ah, ah, àwọn bá tó gbé súnmọ́ ẹlòmíì wọ́n làwọn tó gbé súnmọ́ ọmọ gẹ̀míì inú àwọn tó ń dùn lẹ̀ di ọjọ́ tí àwọn ọjọ́ tàbí elépè fẹ̀kẹsẹ̀ nà jù ú. Ah. wọ́n ní bí wọ́n jọlọ náà mọ̀ ló tó sùn kalẹ̀ ń bẹ̀ o ara bímọ sùn ni o kọmọ gbé bọ́dí o kọmọ takúkẹ́ o lọ sọrí kọ́ ni o. Mhm. wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní ẹnìkínní ẹnìkejì ẹnìkẹta ẹnìkẹrin ẹnìkarùn pé ah! ló di pé ah! kò sí bí yóò ṣe burúburú kọ́mọ kẹ́nìkan mọ́ ni ẹni tí ó kù láti mọ̀ àwọn táwọn jọ kọ́ṣẹ́ lẹ́nu iṣẹ́ lọ́dún yẹn ìkan tó dàbí parẹ́ balẹ̀ tó dẹ̀ jẹ́ pé ah tó bá jàjà gbọ́mọ jáde lọ ṣeré á tún dọ́ ibi iṣẹ́ yóò mọ̀ tún ah ìròyìn ẹ̀ gan-an ẹni tí ò ní girlfriend orí àfẹ́ ẹ̀ wú pé ẹ̀ wá bá ń wá kàn kíákíá wọ́n bá pè pé wáńbí lágbájá má bínú o má bínú jọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí má fi ṣe yẹ̀yẹ́ o má sọ fẹ́ni kankan o má ṣe o jọ kọ̀ọ̀kan advice mi ni o ẹ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹ ṣeré jáde ní weekend pé ìwọ àti ọ̀rẹ́ rẹ obìnrin lágbájá ìwọ àti ọ̀rẹ́ rẹ obìnrin tàmẹ̀dù tó bó ṣe máa ń sọ yẹn ṣé bẹ́ẹ̀ ló dẹ̀ máa ń rí ṣé kìí ṣe pé ọkàn máa yẹ pé máa gbé léyìí ó wọ̀jọ́ kun yìí wọ́n tá a mọ̀ sọ gbogbo ọ̀rọ̀ tó ní dásì kankan tó ní girlfriend pé àmọ́ ah, dẹ̀ tí wàá ní girlfriend o mo ti ní girlfriend o pé ah, kí n kọ́ṣẹ́ kí n mọ bí mo dé dúró sí kí n gbówó gbalé kí n ṣe ni kò jẹ́ kí n máa ṣe tẹ́lẹ̀ bọ̀ mo ti gbalé báyìí mo ti ṣe pé kí ni tó ṣẹlẹ̀ ẹ̀ ń gbà tó dẹ̀ tí wàá ní girlfriend kan ṣé mi ní ṣe èmi máa bá mo ti ní but but kí wàá ní but ṣé jọ mo fẹ́ mọ̀ ni báwọn ṣàdọ̀gbọ́n bíi ọ̀rọ̀ rẹ àwọn táwọn jọ kọ́ṣẹ́ yẹn pé àwọn jọ gúdù sọ́gà ni ọ̀gá òjọ yọ̀ǹda àwọn náà ni àwọn jọ ń ṣiṣẹ́ pé káwọn tẹ̀lé owó jọ náà ni pé àwọn àti ẹ̀gan ló sì fẹ́ kù lọ́dọ̀ ọ̀gá ṣùgbọ́n àwọn tó ti ṣe freedom tó ti dá dúró wọ́n máa ń wá kí àwọn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ táwọn ṣọ́ọ̀bù tí wọ́n gbá ò jìnnà síra wọn ṣùgbọ́n yẹn ara ẹ̀ balẹ̀ wọ́n ní làwọn bá ní ẹ̀ẹ́n tẹ́ ẹ wá máa ń sọ yẹn èmi ò mọ bó ṣe máa ń rí làwọn bá ṣàṣọ lọ́ba ní à nǹkan ṣe é nìyẹn à à ṣe pé nǹkan ti mú ẹnìyẹn o ò ah, pé nìyẹn èmi ìpè pé ìpè bíi ibo èmi pè níbo mo wá kù sí apá mi ni òsín bẹ́ẹ̀ ni àbẹ́sẹ̀ mi ni òsín bẹ́ẹ̀ pé ọ̀ pé ní ọ̀ kí ni ká ṣe fìrìgbọ̀n ni wọ́n ń pè yàn fi ń jọ́pin ni. Oh. ẹ̀yin kọ́ yìí ẹ̀yin abiyamọ ikọ́ yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. wọ́n ní. ènìyàn. àbí jẹ̀díjẹ̀dí ni. sona brothers. wọ́n lọ rẹ̀ àwọn kọjá lọ tún ti jẹ̀díjẹ̀dí ó ti ní jẹ̀díjẹ̀dí ni ẹ̀ ohun tá a mọ̀ pé kínní tí ìyá oníkínní ó kiri wá tó tó ní dáhùn tó pé wo òmu o ìwé òṣè o ọ̀dà ìmọ̀ mú báyìí ìmọ̀ mú báyìí. ṣe kókó. wọ́n ní jẹ̀díjẹ̀dí làwọn pè. sí kọ́mọ̀dà ẹ ṣe. àwọn àwọn fẹ́ àwọn fẹ́ lè sùn síbẹ̀síbẹ̀ táwọn tó pè kánú àwọn ọmọbìnrin táwọn tó ń ti ń do ń tìjú lọ́dọ̀ wọn bákan náà ni. wọ́n lélẹ̀ ni ọ̀jẹ́ káwọn ó bonú tó mú àwọn pe màmá àwọn jókòó. màámi ẹ ẹ pé mo ti kọ́ṣẹ́ mo ti firi ó yẹ kí n móbìn wálé mo ti kọ́ṣẹ́ mo ti firi ó yẹ kí n móbìn wálé kí tí mo ní bí ká ń gbalé ni mo ti wá gbalé ẹ̀yìn náà mọ̀ báyìí kàṣà báyìí kàṣà báyìí ya àwọn pé hàn nítorí mọ́ra wọ́n ní lọ́ba ti ya àwọn rìnrìn àjò abiyamọ. ọ̀dà mú gbélé lò ó gbele mú lò ó rí i pé àwọn sọ fún àwọn ẹ̀gbọ́n àwọn ní pàǹtí àwọn tó tẹ̀lé àwọn igan lọ́dún náà àwọn pàǹtí àwọn yìí bàbá di pé àtàwọn ẹ̀gbọ́n àwọn àti màmá àwọn wọn ò bá dáa àjọsọ wa. wọ́n ní nínú wọn ò dáa yẹn. lọ́wọ́ àdí pé kí bàbá ọmọ gbé bọ́dì díẹ̀díẹ̀ bàbá téèyàn fi tẹ́ ẹ fi ń jí ọkùnrin gbogbo ẹ̀yìn ọkùnrin lọ́jọ́ pé kọ́ ọmọ gbé bọ́dì díẹ̀díẹ̀ wọ́n ní gbé bọ́dì díẹ̀díẹ̀ gbogbo àwọn ọmọbìnrin táwọn ti fẹ́ẹ̀ dẹ́lẹ́tẹ̀ lọ́wọ́ wọn yẹn wọ́n ní àwọn ọ̀yà fún wọn ń fèsì mọ́ ń tiẹ̀ wọ́n ní àwọn ọ̀yà tó ń tó ń pọ̀ sí òkè rajà báwọn tí ọmọ àwọn ọmọ tó wípé problem àwọn yẹn làwọn ò tó ta sí wọ́n ló ti wá di pé wọ́n à ń gbé bọ́dì wọ́n ní bọ́dì tí ara àbí ń gbé ń táwọn fi ń sọ ọmọkùnrin tó ń gbé yẹn wọ́n ní kì í ṣe pé tó ń gbé bọ́dì tán yányán o wọ́n ní gbígbéra bíi pé kẹ́yìn ó gbéra láti yàrá ṣenkókà eh, bíi kẹ́yìn ó gbéra láti reception àbí kẹ́yìn ó gbéra láti sitting láti sitting room mm, yàrá àgbàlejò kó wọnú pálọ̀ àkọ́kọ́ kò yé yín kó wọnú pálọ̀ àkọ́kọ́ ó sì jẹ́ pé yàrá ní ń lọ nínú yàrá gangan gangan ní ń lọ ìyẹn ń lọ rèé sùn ó gbéra nínú sitting room ó sì ti wọnú first room kó wá jẹ́ pé kéde ìṣẹ́nu first room yẹn ló fẹ́ sùn second room gangan ni yàrá ẹ̀ ṣùgbọ́n yóò gbanú yàrá àkọ́kọ́ bọ́ sínú yàrá ẹ̀ kejì ni á ti yé yín o wọ́n ní gbígbéra táwọn bá gbéra láti sitting room yẹn tí àwọn bá wọnú yàrá àkọ́kọ́ àwọn ò ní dé yàrá kejì. tí ara bí òfin sọ pé òun ò lọ mọ́ tí ó fi takú sójú ọ̀nà. ọ̀rọ̀ àjọsọ wa. ibẹ̀ lorun ó dé bá a. màmá sọ́sì dá. ó lẹ́ ń tó orun òkun tó ranjú kalẹ̀ tí ń bọ̀ tó fi ráàyè tó fi ráàyè gba sitin rúùmù bọ́ sí first room tó sì yẹ kó ráàyè sílẹ̀kùn wọ inú yàrá kejì tí ó ti sùn bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n ní ibi pé ń bi tán déhùn ibẹ̀ náà lorun ó ti kún yóò ti máa kun ara bí yọba ya sùn lọ́ọ́ bẹ́ẹ̀ wọ́n ní náà ni yàtọ̀ tó tún wà lẹ́yìn iná gbàrà náà gbòòrò gbà á mú gbà á jẹ́ gbà á lò ó gbà á káyé. wọ́n ní ọlọ́run sì wá kádàrá wípé ìfẹ́ ọmọbìnrin yẹn ìfẹ́ àwọn ń bẹ lọ́kàn rẹ̀ wọ́n ní òun náà gbìyànjú wọ́n ní nínú gbìyànjú pé bó wá ni bó wá ni níbi táwọn bá da gbogbo tọwọ́ àwọn lẹ̀ sí níbi tí ìrìn àjò bá dé yẹn láì lè débi táwọn ń lọ yẹn wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run sọmọ àkọ́kọ́ láti pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run sọmọ kejì àyíká mọ́ fọlọ́mọ tán fi bí ọmọ márùn-ún tán fi bí ọmọ márùn-ún takọ ń bẹ nínú wọn tabo ń bẹ nínú wọn èmi pàtàwọ́ mi ní ọlọ́run ṣeun ẹ̀ ní problem then wọ́n ní àwọn ní problem o wọ́n là ń tí mo ní problem àǹtí àní mo ní problem mo ní problem wo lẹ tún wá ní pẹ̀lú gbogbo ń tẹ́ ẹ sọ sílẹ̀ yìí bọ́ ọkọ̀ bá gbéra láti Ìbàdàn tí tọ́já pé ògèrè ni ó ti takú tó sì ń lọ Ìdúmọ̀tà àbó ń lọ sí Agége tó sì jẹ́ pé ògèrè tí ọkọ̀ takú sí yẹn pẹ̀lú pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ ti wà ókè. Okay ọlọ́run dẹ̀ tún ṣe ọmọ márùn-ún ọkùnrin bẹ nínú wọn obìnrin bẹ nínú wọn ah. ọkùnrin mẹ́ta obìnrin méjì ọ̀nkú ah. ẹ̀ ní pírọ́blẹ́mù o wọ́n làwọn àláwọn ní problem ẹ̀ làwọn ò ní problem àǹtí ẹ̀dẹ̀ jẹ́ káwọn sọ̀rọ̀ débi problem yẹn mo ní ok wàá tún sọ fún mi because èmi bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ èmi ò rí yín bíi pé ẹ ní problem. ẹ wọ́n ní but àwọn ní problem ìyàwó àwọn ò enjoy àwọn àwọn náà ò dẹ̀ enjoy géèmù tó yẹ kọkùnrin àti obìnrin ó gbá taratara ah, àwọn ẹ̀ńjọ́ yẹ nínú ìrìn àjò àwọn táwọn kò fẹ́rẹ́ fẹ́ káwọn pé ọmọ àádọ́ta ọdún yìí ìyàwó àwọn wọn ni ó gbìyànjú o wọn ló gbìyànjú níbi ọ̀rọ̀ ìtùnú níbi má wọ́rì ó máa dáa má wọ́rì ó máa ṣe wọn lọ́nà ń dẹ̀ sáámi sí kínní sí kejì sí kẹta sí kẹrin sí karùn-ún pàpà síbẹ̀síbẹ̀ bọ́kọ̀ ṣe ń gbéra láti Ìbàdàn tí ò dé Dùmọ̀tà lẹ́kọ̀ọ́ tó ń lọ tí ò dé Agége tó ń lọ tí ò dé Kòròdú tó ń lọ sọ pé ògèrè ń bí ni ipò ti tán mọ́ ọkọ̀ lẹ́nu <laughs> wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run sọmọ fáwọn lóòótọ́ but kò kí ń ṣe bó àwọn ò ráyè túraká kò yẹ yín káwọn play game yẹn wípé ìyàwó ó ti wá di àìsàn síyàwó àwọn lára báyìí àwọn gan ó ti di àárẹ̀ sáwọn lọ́kàn kì í ṣe bó ṣe yẹ kéèyàn ó péyàn bọ́ ni ah, àǹtí nǹkan tí mò ń sọ yẹ kó yé yín àǹtí ọrùn pé kò ń ṣe bó. Ah àǹtí wọn tó tẹ̀lé wọn wá ní mọ́mì àǹtí ọrùn nǹkan tó ń tíráyè láti sọ ó sì yẹ ó yín torí n tó fi di pé lóun ní problem yẹn problem yẹn ó yẹ kó yé yín torí pé ọlọ́run kúkú ṣe ẹ̀yin ṣe ọlọ́mọge ẹ̀yin náà ẹ ti mọrú tí wọ́n tó ń wí yẹn ní tó ń wí yẹn ni wípé kò lè kò lè ro àmàlà délẹ̀ nínú pọ́ọ̀tì pé kò pé kéèyàn bu èlùbọ́ kómi ó hó kéèyàn wá bu èlùbọ́ sí omi ẹ mọ̀ pé téèyàn ọba tí orógùn bọ́ gbùrún gbùrún gbùrún gbùrún gbùrún kọ́ yí kọ́ ẹ mọ̀ pé àmàlà yẹn ò ní kúnná ah, mo lóòótọ́ ni ṣé àmọ̀ pé àmàlà yẹn ò ní kò ní fà nígbà téèyàn bá ro àmàlà yẹn dáadáa ṣe mọ̀ pé àmàlà yẹn ò fi fà ṣé àmọ̀ pé ẹni tí ó jẹ gan inú rẹ̀ ó dùn ẹni ó ro àmàlà gan tó rí pé fẹ́lẹ́ dáadáa tí ò ní kókó ẹ mọ̀ pé inú tiẹ̀ náà máa dùn ẹni tí ó sì tún jẹ náà inú rẹ̀ ó dùn ah, ẹ mọ̀ pé ẹni tó jẹ àmàlà tó fẹ́lẹ́ yẹn ṣe àmọ̀ tó bá tún di ọ̀la irú àmàlà yẹn ni yóò máa wá mo lókè. ó lè ṣe yẹn ó tíyàwó lè ṣe òbí ò lè ṣe yẹn àmọ́ ká lọ rọ́. ẹjọ́ ẹ máa ṣe ààrẹ ẹjọ́. ayálè ya ni. Fresh FM Ìbàdàn ni ẹ tẹ̀sí. ẹ̀kọ́ ni ipò kí dá wa lọ́jọ́ jíjẹ́. ká lè rọ́gbọ́n tí náà kọ́ ẹni tó lọ́rọ̀ yóò lè rọ́gbọ́n tí náà kọ́ ẹni tó bá sì wà nínú irú ipò yìí náà míì kó ná o lè rí ọ̀nà àbáyọ torí tẹni àgbọ́ la gbọ́ ọ̀pọ̀ la gbọ́ tẹni arílarí yìí ọ̀pọ̀ la rí Fresh FM Ìbàdàn one zero five point nine ètò múlẹ́rọ̀ ni o orí wà lálàáfíà Alhaji Waheed Ilomaka pírísẹ́ńtà ìwádìí ètò múlẹ́rọ̀ òdílé kan lọ́ba náà kẹ́ ẹ lè tètè dá sí ọ̀rọ̀ mọ̀rẹ́ wọn ló ti di àárẹ̀ ọkàn fún ìyàwó àwọn tíyàwó àwọn tí wàá ń pe àwọn jókòó wípé wá ń bí aláyé aláyé ṣé bí ó ṣe máa lọ rèé wọn kò fẹ́rẹ́fẹ́ kó o pé àádọ́ta ọdún gbàtà bá fi rí bí oṣù kan sísìn ojú àjọ làwọn sì wà ń tà wọ́n. Yeah nítorí ìyàwó àwọn ń gbà táwọn fẹ́ níbi ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún sí mẹ́tàdínlógún sẹ́yìn yẹn wọ́n ní kò ṣe kò tí ì dàgbà púpọ̀ jù àti pé ntọ́lọ̀ ń fi jẹ́ kí ọba wọn faradà náà ni pé kì í ṣe ọmọ àṣà kì í ṣe àṣà kò yé yín. wọ́n lọ ti wá di pé bóyá ó ti ń fi lọ̀ tó ti ń di pé ó ti ń kò yé yín. Yeah ó ṣàmọ̀ pé báwo obìnrin ṣe máa ń sọ̀rọ̀ láàrin ara wa náà làwọn ọkùnrin náà máa ń sọ̀rọ̀ àwọn ọkùnrin ṣe ń sọ̀rọ̀ láàrin àwọn ara wọn náà làwọn obìnrin náà lẹ́ni tí wọ́n mọ̀ jọ gist ìjọ mọ̀ kò yé yín wọ́n ti wádìí pé ìyàwó àwọn pe àwọn jókòó pé wá ń bí ah, eh, bàbá alágbájá mi ì dẹ̀ fẹ́ ṣe kí ni mi ò enjoy rẹ láti rìn àjò yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run gan ọmọ bó ṣe ń ṣe ni tá a fi bí ọmọ márùn-ún àìkọ́ pé ṣé bí ó ṣe mọ́ wá lọ nìyí tó jẹ́ pé eh, eh, bẹ́ẹ̀ sì máa gbọ́ náà báwọn èèyàn ṣe máa ń sọ pé kẹ́ni e, e, e, èmi ò ti fẹ́ mọ pé ètò àmàlà tí ó fẹ́lẹ́ yẹn lèmi láìkè o tí ó dùn jẹ dáadáa lèmi láìkè o pé ọ̀wá mọ kàárò dáadáa èmi ò mọ bí ó ṣe wá jẹ́ pé wọ́n ní ìyàwó àwọn ti ń complain wọ́n láwọn gan-an yìí máa jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn pé àwọn ń gbé bọ́dì tápẹ́tápẹ́. Eh, àwọn ò rí gbẹ́ tán àwọn ò bá pé àwọn ò kò yẹ yín yóò ṣàti yẹ̀yìn àbíàmọ àwọn gan ò lè ṣe tó bó ṣe yẹ káwọn lo agbára tó. Hmm. ìyàwó àwọn máa ti ń sọ fáwọn wípé mi ì dẹni láyé lágbára ọlọ́run ọlọ́run ní jẹ́ kí n ṣe ṣìnà ọlọ́run ní jẹ́ kí n ṣe pé kínní kàkà bẹ́ẹ̀ ikọ́ ọlọ́run ó mú òun sọ́dọ̀ ni ah. àmọ́ ọlọ́run ní mú wọn sọ́dọ̀ wọn ni tóbìnrin bá fi ń lé ń búra bẹ́ẹ̀ yẹn kò fẹ́ rìnrìn ìyà ni pé kàkà bẹ́ẹ̀ tábà yà pín gàrí ni o tábà yà pín gàrí ni nítorí pé bó bó ṣe ń ṣe yẹn ò tiẹ̀ wá gbé kò tiẹ̀ wá òríro rárá ọmọ ìmọ̀ ń rí ríro ń dálé wọn làwọn ò sì dálé o wọ́n ní gbogbo ẹni táwọn bá wá sọ̀rọ̀ yìí fún tó bá pé ọ̀yá ní kútu wẹ̀njì àwọn tẹ̀lé gbogbo táwọn bá sọ̀rọ̀ yìí fún tó bá pé ọ̀yá ń kàfàǹṣà àwọn tẹ̀lé wọ́n bá pé gbà yìí fi jàmàlà àwọn jẹ́ gbà yìí fi mògì gbà àwọn mú gbà yìí gbogbo tó bá ti kódà pé kò sí nǹkan ọ̀hún bí ìbá àṣírí tó lójú àbí nítòórùn àwọn ń lò ó àwọn ti ná sẹ̀kẹ̀ndẹ̀rẹ̀ owó wọn náà ti ẹ̀rìnrìn àjò kan láìpẹ́ yìí àwọn ọmọ pa wọn bọ̀ níbi tánìkan mú àwọn lọ ah, wọ́n ní àwọn ti kàkún pé wẹ́ẹ́ kí lèmi lè tòrò náà ni bàbá wa jẹ́ pé lórí bẹ́ẹ̀ nbá wa níbi tí táwọn sàn ń lọ táwọn sàn ń lọ táwọn sàn ń lọ ah, nínú igbó táwọn sàn ń lọ tẹni tọ́ máa wọn lọ́sàn pé àti fẹ́ẹ̀ débẹ̀ àti fẹ́ẹ̀ débẹ̀ wọ́n ní à ah. àwọn pé wẹ́ẹ́ òní lò ní jẹ́ bá lórí jẹ́ lórí àti tẹ́yàwó mi lọ́rùn tó bá jẹ́ lórí kémi náà ó lè ṣe bí mo ṣe fẹ́ ọ́yá bí bàbá wa ni títan bá dé sí wọn ní oríṣiríṣi èròkèrò làwọn ń rò ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn débi àwọn padà má wọn lọ àwọn sì bọ̀ níta tó sọ àwọn ṣe é wọn ní síbẹ̀síbẹ̀ kùrán ni tó ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin abiyamọ ẹ̀yin méjì ọ bàjẹ́ ìyá emúlẹ́rọ̀ ìyálòde emúlẹ́rọ̀ ààrẹ amúlùdùn káà fàtà ń jamani gbogbo ẹ̀yin abiyamọ pátápátá èmi lọ́kùnrin wà òkè wọn láwọn wà òkè ńgbà wọn sọ ọ̀nà tí wọn gbà wà òkè èmi náà rí i pé ọ̀ ah, ipò hmm. kí kò ta wa. ẹ̀yìn àwọn bàjọ́ pọ̀ lọ́lọ́ tọkọjú ìtọ́ba lẹ́yìn. lọ́jọ́ àní. ara mi ba grand ní pápápá. inú ìgbà tó. láti di pé ó ti dàárẹ̀ ọkàn fún ìyàwó wọn. òbí ẹni o. ìyàwó wọn ti ń sọ fún wọn wípé kàkà kó wọn wá máa jẹ́ pé ó máa san búrẹ́dì ó máa sọ búrẹ́dì tí ò ní ní pé bóyá èèyàn fi kí ọ̀lẹ̀ mọ́ nínú tàbí èèyàn fi àkàrà jẹ àbí a máa ya búrẹ́dì jẹ ní kùrùgbẹ́ kàkà bẹ́ẹ̀ wọ́n wẹ̀ ń tó lè bóun fi gbogbo. ọ̀rọ̀ àjọsọ. àwọn òpin gàárì ni o tọ́lọ́hùn ní gbábẹ́ rẹ máa ṣe ṣìnà. ṣe ń kókà ọ̀rọ̀ rẹ̀ ọ̀yìn abiyamọ kí ni kárakùnrin yìí ó ṣe o ìgbésẹ̀ wo lókù tó tún lè gbé kí ni tó tún lè jẹ́ ọ̀nà àbáyọ tọkùnrinkùnrin bá fi bu ẹkún tọkùnrinkùnrin ọba fi dá a lé tọkùnrinkùnrin bá wí ah ọrùn orí ètò múlẹ́rọ ẹ gbà wọ́n kí làwa wá níta ìgbà wọ́n bí ó ṣe ẹ̀yìn zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine látilẹ̀ òkèrè plus two three four 809 222 1059 Coca. hello. hello sir. Ah, hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ gbogbo ló ń kọ́. orúkọ yín bọ̀lẹ̀ tí ń dá sétò òmùlérò. olùwàyè télọ̀ látọjọ́. Ah, bọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀. àtọ̀ ọlọ́run ọlọ́run ti bá a àmín. nínú sẹ̀rí àtọ̀lọ́run yẹn fẹ́ sọ gẹ́gẹ́ bí irú tó tẹlẹ̀ yẹn tí ó sì máa fún wọn lágbára bẹ́ẹ̀ alukwani ni bí ẹni tó lágbára kó fẹ́ ẹni tó lágbára ẹni tó yọ̀lẹ̀ kó fẹ́ ẹni tó yọ̀lẹ̀ àmàlùgbà tí wọ́n bá bẹ láti àárọ̀ ọjọ́ lásìkò yìí bí àyẹn dẹ́n gbúra kó wọn fẹ́ ṣe sì ná gbà tó wọn fi ṣe sì ná kó wọn fẹ́ pọ̀ míì ní Islam sọ náà nìyẹn ó lè kọkọ báyẹn ah. yóò lọ fẹ́ lómìn tí ah. wọ́n fi jọ lálàáfíà láàrin ara wọn. bọ̀dọ̀ àti bí wọ́n ń kọ́. Mm. tí bàbá náà wá ọmọ kékeré ah. àbí ìyá tó ti darúgbó tó pé òun náà ti darúgbó tán pé ọkọ rẹ̀ ti ṣaláìsí ni yóò tí ó fẹ́ tí kò mọ̀ bá dáná màlà tí mo bá gbomi sẹ́kù lé mo oh. jọ wà láàfíà ọ̀la ìkìlọ̀ látọ̀jọ́ ẹ bá ń kíbọ̀ dá mi o hmm. dáadáa ń wò dé ẹ kó ètò. ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí bọ̀dá ọlá tẹ́lọ̀. hello. hello. ẹ káàárọ̀ mà. ẹ mà káàárọ̀ o. yes ma orúkọ mi ni ìyáàfin adédèjì olúṣọlá láti rí ìtajà lẹ́ẹ̀jì. ẹ dákun abiyamọ ẹ bá wa kí ni kí arákùnrin yìí ó ṣe. ẹ ṣe iṣẹ́ rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tó lágbára ni ṣùgbọ́n èmi ìbá kàn gba obìnrin yẹn níyànjú ìfẹ́ tó ti fún fẹ́ràn ọkùnrin yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ́run wá ràn wọ́n lọ́wọ́ tí ó jẹ́ kí wọ́n kákùnú tí ó wá di pé wọ́n fi ní èso márùn-ún èmi ìbá ní kóbìnrin yẹn kó gbójú ń bẹ̀ kó máa gbàdúrà kọ́lọ́run jẹ́ kó jèrè lórí àwọn ọmọ yẹn ṣé wá rí ọkùnrin yẹn hmm. ìfẹ́ ti ní sọ́kùnrin yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mm tó fi ń bá sọ̀rọ̀ tó ń gbà nímọ̀ràn wípé kó má ronú tí wọ́n dẹ̀ ní èso ayọ̀ tí wọ́n fi jèso yẹn ló yẹ kí wọ́n máa ronú ẹ̀ hmm. ayọ̀ tí wọ́n fi jèso yẹn òun ló yẹ kóbìnrin kó kóroko mọ́ hmm. torí kóbìnrin ló nílé o hmm. kóbìnrin bá wá ní nísìnyí nítorí pé òun fẹ́ máa láṣepọ̀ lòun fẹ́ da lérú ọmọkùnrin ẹ kò ní pẹ́ kú ah. obìnrin yẹn gangan kò lè láṣeyọrí ah lóòótọ́ ó dára ṣùgbọ́n kò ṣeé sọ lórí afẹ́fẹ́ experience tó lágbára ni hmm. ṣùgbọ́n obìnrin ẹni kò ní sùúrù kó fi ṣírò wípé ṣé tọkọ òun bá kú tóun hmm. ò lọ máa láṣepọ̀ níta ni hmm. a dá àwọn obìnrin kan bẹ́ẹ̀ ṣe pé tọkùnrin ọkọ wọn bá ti kú wọn á ti gbójú kúrò wípé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ọmọ àwọn ọmọ márùn-ún yẹn tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni ó jẹ́ pé látara ọkùnrin yẹn bí ò ṣe lè ṣe yìí náà ni wọ́n fi lọ́mọ márùn-ún yẹn tí kì í ṣe pé níta lóbìnrin ti gbọ́ ọmọ wá ó yẹ kóbìnrin yẹn máa fò fàyọ ah. nítorí pé sàtáni ò fẹ́ kọ́ ọmọkùnrin yẹn gan lọ́mọ láyé hmm. ọkùnrin yẹn gangan ní èjì yìí kó wá ṣíwó oògùn ní jíjẹ torí pé ó yẹ kó bẹ̀rù kídìní rẹ̀ o hmm. lọ́wọ́lọ́wọ́ ẹ wo irú ìrìnàjò tẹ̀sẹ̀ pé ó ti ń rò pé bóyá òun ó kù sọ́nà tọ́lọ́run wá ṣàánú ẹ̀. Hmm. àwọn tó ti ní àwọn tó ti mẹ̀pọ́ ní problem wọ́n lè fi yẹn ṣe opportunity láti fẹ́ pàdánù tàbí láti lọ lò ó. Hmm. ọlọ́run fún wọn lówó ọlọ́run fún wọn lọ́mọ ìfọwọ́sowọ́pọ̀ ayọ̀ àtàlàfíà ló yẹ kóbìnrin yẹn kó gbà láàyè. tọ́ ẹ ṣeun ìyá wa. tí wọ́n lè fi ìfọkànbalẹ̀ kan fi jẹ́ wọn mọ́. ẹ ṣeun ìyá wa. kóbìnrin yẹn wá máa gbàdúrà pé olúwa má jẹ mú ìkorò inú ayé ọkọ mi mm. má jẹ́ kó fara wọn nínú ayé àwọn ọmọ yìí mm, mm, má jẹ́ káwọn ọmọ mi kí wọn gbé ogun yìí nǹkan tó kù fóbìnrin yẹn nìyẹn o jẹ níwọ̀n bá bí ọkùnrin yẹn ṣe ṣe yẹn fara mọ́ o ìfẹ́ nìkan jọ fi bára wọn ẹ ṣeun mo gbàdúrà ọlọ́run àmú wọn borí ogun àmín màmá múlẹ́rọ ẹ kú iṣẹ́ o ẹ ṣeun ìyá wa ẹ kú iṣẹ́ ọpọlọ ma. ojú òní tì yín o àmín lágbára ọlọ́run gbogbo ogun ológun tẹ̀ ṣẹ́ kò ní borí yín o àmín ilé yín ò ní gbà bọ̀ sí ogun yóò dára fún yín ẹ ṣe ma ẹ ṣe ìyá mi ẹ ṣe àdúgbò máa ọlágbára hello ẹnìkan tó ti wà lójú òpó yìí hello hello ẹ káàárọ̀ o sàrà o. ojú máa yọ. mr ramon ló ń sọ̀rọ̀ láti nìgbàrà. mr. ramon ló ń sọ̀rọ̀ láti nìgbàrà. láti new garage. ẹ jẹ́ àgbọ̀n yín sà. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìbẹ̀rẹ̀ ó sọ́sìn náà ló jágbe wá bẹ́yìn ọ̀jọ̀gbọ́n. ẹ̀rì ọ̀rọ̀ àkọ́kọ́ tí ẹtí kọ́kọ́ kù ọ lè sọ yẹn mm. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kejì tíyà náà tó sọ yìí ọ̀rọ̀ náà ni ẹ jẹ́ àgbọ̀ tí yín ẹ̀rì mo ń sọ tó ń bọ̀ ọlọ́run ti báyàwó ṣe ọlọ́run ti pèsè èso márùn-ún fún wọn kò sí nǹkan tó ń wá kiri mọ́ mm. ọlọ́run ti fún wọn ní ayọ̀ mm-hmm. ọkọ náà nísìnyí fún náà gba nǹkan kan jẹ mọ́ àìmọye nǹkan tó máa gbàjẹ gan jẹ́ pé kò ní mọ̀ tí ó àfẹ́tì òun bẹ̀. Mm. ìmọ̀ràn tèmi ní fún wọn ni pé àdúrà náà lọ̀rọ̀ wọn ni. àdúrà kò sí nǹkan mi kò sí nǹkan mi jẹ́ àdúrà lọ. ó dà sá ẹ ṣeun sá àdúpẹ́ sá. àtàjíṣẹ́ ń wọlé lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook nílẹ̀ òkèèrè àbí hello hello ẹ̀mí ò tẹríba fún ẹ̀mí ìpè tẹríba fún ìpè ẹ káàárọ̀ o ẹ kú iṣẹ́ o. yes sir. láti lẹ́yìn ọkà ni. Oh, obìnrin tó bá mi sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. ó kọ yín mà. orúkọ mi ni mrs bọ́láńlé. ẹ dákun kí ni ẹ rí sí o kí sì ni mo máa yín. ẹ rí ọkùnrin yẹn. Hmm. mo kí kú oríire nàmbà wá. tọ mí náà kí wọn. pé o ti ọlọ́run ti ẹ̀ bá sí nínú wípé àìlè ṣe yẹn kọ̀ wọ́pọ̀ bẹ́ẹ̀ ni máa rí bẹ́ẹ̀ rárá. Hmm, hmm ṣùgbọ́n ẹ jẹ́ ká so ọmọbìnrin yẹn tó tó bá fi lè fi ọkùnrin yẹn lè bá wọn mm. ikú ọmọkùnrin yẹn ò pè má nà ó. ta ló fẹ́ wá bá tọ́jú àwọn ọmọ sí mẹ́rin nítorí ìbálòpọ̀ mm. òun ti ń faradà bọ̀ láti odidi odò tí a ti jọ wà lọ́dọ̀ ara wọn mm. tí ò ní lára kó ń gbàgbọ́ bẹ lọ́n fún ara rẹ̀ kó lọ́n kó fún un ní okun àti agbára. bẹ́ẹ̀ gbọ́ ni. mo ń gbọ́ yín dáadáa. kí wọ́n wá máa fi àdúrà jagun. kò sí nǹkan tọ́lọ́run lè yí padà kò sí ní tí agbára ọlọ́run ọ̀ka kí ọkùnrin yẹn kọ́ máa lo nǹkan kan máa bí fi wò kọ́ ma bí kájọ máa fi àdúrà jago kí obìnrin yẹn náà kọ́ pa kó gbèrò tí ó padà gbèsè mìíràn kó gbé kúrò lọ́kàn ó darapọ̀ padà pẹ̀lú àwọn ọmọ tó bí. ẹ ṣe wá mọ̀ pé ìyá wa ẹ ló mà ṣe mọ̀ pé arákùnrin ló gbé ọ̀rọ̀ wá báyìí ìyàwó rẹ̀ ò mọ̀ eh. pé ó gbé nǹkan kan wá bá wa bóò ni ó ṣe wá báyàwó ẹ̀ sọ̀rọ̀ àbí bóò ni ìgbésẹ̀ wo ni ọkùnrin yóò gbé tí gbogbo ìmọ̀ràn yìí. ẹ ká pe ìyàwó gangan. káwa mọ̀lẹ́bí mo lérò kó pé àbí. ṣé àwa mọ̀lẹ́bí ẹ pẹ̀lẹ́ mà ṣáwa mọ̀ ṣáwa mọ̀lẹ́bí mo lérò lẹ́ni ká pe ìyàwó. mo ní ṣé ẹ̀yin mọ̀lẹ́bí mo lérò la ní ká jẹ́ kẹ́ ẹ ìyàwó àbí báwo. ẹ̀yin o ká pe ìyàwó bẹ́ẹ̀ ni. ṣé kò sì ní dàbí pé ọ̀rọ̀ àròjọ ìyàwó ẹ̀ fún wa ṣé kò ní torí ẹ̀ sínú bí. kò lè bí náà ṣe bóbìnrin ni nígbà tó bẹ̀rẹ̀ mi mẹ́ta mẹ́rin bá ba sọ sí yẹn bá tù yọ gbà. ọ̀dà. ohun tí ń mọ̀ kí wọ́n á fi ìjọ ìbọ̀ tí nǹkan kan ò sì sí ó ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkọ̀ fẹ́ pọ́kọ ẹ̀ dànù ni ọkọ̀ kó mẹ́rin ẹ̀sìn tó fà wọn mọ́lẹ̀ fọkọ ìrònú yẹn ló máa kọ́ padà pọ́kọ. ṣé kò burú ẹ ṣeun ma ẹ ṣeun ìyá wa mo ti gbọ́ ẹni tó lọ́rọ̀ náà ń gbọ́. Mm. ó sì fàdúrà jagun ọlọ́run jẹ́ yàrá rẹ̀. àmín ẹ ṣeun àdúpẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. ọlágbára o òyìnbóbó òyìtíkẹ́. ṣe ń kó kà ń béèrè béèrè kan lábẹ́ aṣọ ìbéèrè tó o béèrè yẹn èmi náà béèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn ọmọ márààrún yìí sà ẹ má bínú sà ṣé wọ́n dẹ̀ jọ yín dáadáa. lẹ́yìn tí bàbá tó rọ mí àníyànjú. wọ́n ní ah, bí ìgbà wọn bá gé àwọn méjì ni o. tí bàbá gbọ́ ẹ̀rọ ayé kò. ní pé ẹ gbéra ní sitin ní ní reception níta àbí kápẹ́ ń faranda ẹ wọnú sitin room ẹ lè wọ yàrá tán ọmọ yẹn sì jọ yín ṣùgbọ́n ah, nígbà tó sọ pé mi ìkúkú sọ lọ́hùn. ọ̀yá tá ń tún wà lójú òpó yìí tó hello. hello. ẹ mà káàárọ̀ sa. ẹ káàárọ̀ mọ́. ojúmọ́ ayọ̀ ó kọ yín bọ̀lẹ̀ tí ń dá símú lérò. láti àgọ́wé orúkọ mi ní chifa adélẹ́nu aborísàdé. yes sir. ẹ ohun tí arábìnrin yẹn kẹ́yìn yẹn nígbà tó bá ń sọ̀rọ̀ ẹ bá ti sọ fún ọkọ yẹn pé wọ́n jẹ́ káwọn gbọ́ rédíò lónìí ok àbá ti sọ fún ọkọ pé kó sọ fún ìyàwó. ẹ ẹ kí kò yẹ kó yẹ kí ọkọ tó ń yàrá kọjá káyọ káwọn bọ rédíò lónìí o kò bá fi gbọ́ gbogbo àwọn ọmọ rẹ. bẹ́ẹ̀ ni a sọ fún un mo ní ṣé wọ́n máa ń gbọ́ múléró wọ́n ní wọ́n máa ń gbọ́ pé tí iṣẹ́ wọn ò bá bọ́ sí àkókò tí wọ́n ní lè gbọ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ló máa ń. ẹ bá àdùsọ gbólóhùn ni o kọ́ńtà kó gbìyànjú pọ̀ gbọ́ torí ọkùnrin yẹn lẹ ẹni ọkùnrin yẹn oògùn mọ o. ah ọlọ́run o. kọ́ fara dà. mo tiẹ̀ tó ń bẹ̀ wọ́n níṣẹ́ àwọn gan gbọ́ wa báyìí ní ẹni tó lọ́rọ̀ mo tún wá bẹ̀ wọ́n ṣẹ́ kan wípé kí gbogbo ntán bá sọ kó lè jẹ́ pé fúnra ìyàwó yín ní òfin ti ara ẹ̀ gbọ́ lóòótọ́ kò ní mọ̀ pọ̀rọ̀ yín ni torí bá a ṣe máa ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ tó ní kálukú bá mú wá àní sọ ẹ̀ ń tọ́ lọ́rọ̀ gan-an hmm, kò ní mọ̀ pé òun gan ló ní ọ̀rọ̀ yẹn bẹ́ni tó ní ọ̀rọ̀ yìí bá ń gbọ́ báyìí wọ́n máa mọ̀ pé a ti yọ kúrò àti ti ṣàfikún àfikún tó lè mú kọ́rọ̀ ò a sì yọ àyọkúrò tó lè jẹ́ kí ẹni tí tó súnmọ́ wọn mọ̀ pọ̀rọ̀ àwọn ni bẹ́ẹ̀ la máa ń ṣe so mo wá sọ fún wọn yìí pé pẹ̀lú bẹ́ẹ̀ o bíyàwó yín ò bá nílé gbọ́ ètò yìí ẹ ṣe é máa lè record tẹ́ẹ̀kan lè play rẹ̀ pé ah, ètò kan ó sì fẹ́ jẹmọ́ wa o mo sì gbọ́ o wọ́n làwọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n làwọn ò ṣe bẹ́ẹ̀. Mm, ó dà ẹ ṣeun adúpẹ́ sà adúpẹ́ sà. oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ti ń wọlé hello. hello ẹ káàárọ̀ o. ẹ mà káàárọ̀ o. shabam shalom. shalom o mandela láti jerusalem. ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú mo lérò. yes sà ọ̀rọ̀ rèé ẹ dá sí kámọ́kámọ́. àmọ̀ràn mi fún àmọ̀ràn mi fọkùnrin ni pé bí a sísá àwọn tọjọ wá yẹn náà yàrá náà lọ́jọ́ máa yàrá náà máa fẹ́ gbéṣẹ́ yẹn fún lójú tètè láti ìpèyàwó wọn jókòó. ok kábà wọn bá a sọ̀rọ̀ orí àyè láyé nǹkan pé ó lọ gbá kó lọ àwò pẹ̀lú àyè tàlàyé tó ṣe pé nǹkan ti rìn tí ì ṣe tí ì ṣe díẹ̀ ó ti náwó ó ti nára ó ti ṣe gbogbo ẹ̀ bọ̀ lóbi tèmi kókó jẹ́ fíyàwó yẹn rẹ̀ láti pé ọ̀pọ̀ ẹni tiwọn àgbẹ̀yẹmí kò ti rìn rìn àjò báyìí tí wọ́n rìn káàkiri tí ò sí ọ̀kan náà ìṣẹ̀lẹ̀ àlejò ẹ̀jọ́ ti rẹ̀ pé Lizzy náà ti bí ọmọ márùn-ún kí ló tún kó lóyún tèmi yọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀gẹ́dẹ́ iṣẹ́ kù sí jù láti mọ̀ bó ṣe máa bẹ̀rẹ̀ áfíríkà ọ̀nà ẹ̀wọ̀n kò lóde kòrókè láti máa pètù sí ní lọ́kàn tó máa pomi ìlú lọ bẹ́ẹ̀ tó ń pa àgbàdo lè bùtà wọn nìyẹn tó máa pomi ìlú lọ bẹ́ẹ̀ ẹ̀ ló yí tèmi o. tó ẹ ṣeun Mandela láti jẹ Jerusalem ṣeun kóka. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o. àwọn èèyàn ń tara. bàbá àwọn abiyamọ. yèmí dọ̀wọ́. àmọ́ àkókò sí mọ́. olùgbèjà ọmọ. bí èlà àtúrà mọ́ tàtà pínṣẹ́. ìmàyé. wọ́n mọ̀ pé bọ̀dá tó lọ́rọ̀. sókè mi ò. tàǹtí wọn tán jọ wá. ẹ ti gbọ́ láti bẹ̀rẹ̀ tè é débi tá a bá dé yìí. sókè sókè. ẹ ti gbọ́mọ̀ràn lọ́tún gbọ́mọ̀ràn lọ́sì. pé mi lọ àwọn èèyàn bá tó fẹ́ fìmọ̀ràn ṣọwọ́ náà. lérí rẹ̀ ṣe tó lè máa lọ sí orí Facebook lọ tẹ̀ síbẹ̀ ti ní ẹ̀yin náà wà ń bẹ̀ pẹ̀lú tẹ́ ẹ lè rí tẹ́ ẹ lè kà á. lákọ̀ọ́kọ́ náà ẹ má ronú àròódì. para ẹni ọ̀yanjú ọ̀rọ̀ yìí ilé ayé dùn o. náà tó ni solution yóò wà sí délẹ̀délẹ̀. ẹ sì ṣe ṣàdéhùn pé jẹ́ kíyàwó yín ó tún ètò yìí gbọ́ ẹjọ́ ẹ̀sìn bẹ́ẹ̀. mi ò gbọ́dọ̀ fò. ẹ̀yin náà ní nta ẹ̀fẹ́ bá wa sọ lórí ètò múlẹ́rọ́ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tó bá jẹ́ nọ́mbà àtọrùn tó bá jẹ́ nọ́mbà orí ìwà èdè ló mọ̀ ká pírísẹ́ńtà zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight pè wá lábẹ́ aṣọ ń tẹ́ ẹ bá fẹ́ tó bá wa sọ ọ̀dà lọ̀rọ̀ ká tún jọ fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ ẹnìkan ti ẹ̀ràn mi sí yín náà ó ṣe gbọ́ wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ báyìí báyìí báyìí báyìí lábẹ́ aṣọ ní kẹ́ ẹ ti pè mí bọ̀dá tó lọ̀rọ̀ ṣe iṣẹ́ wọn fún yín ẹsẹ̀ ọjọ́ mẹ́jọ tẹ́ tún gbọ́ àkọ́tún ètò múlẹ́rọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí ní Facebook àárí yín mo kí yín ọlọ́run ọba yóò bá ń kí yín ẹ̀yin tẹ́ ẹ pè wọlé mo kí yín ẹ̀yin tẹ́ ẹ gbìyànjú láti pè tójú òpópónà mo kí yín o ẹ ṣeun ṣeun títí ọjọ́ mẹ́jọ. Dr Olùtayọ̀ Falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀míjí o mọ̀míjí apc ṣe ń kọ́ka ò ṣeun ṣeun wáyéèdè ló mọ̀ pírẹsẹ́ńtà lọ́jọ́ mẹ́jọ àjọpàdé ni o àtòrí àtọrùn kí n má ṣe mọ̀ sáré. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. to move alone, but if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone, cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat, got to loosen up, and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two are better than one. Yeah. Cause two heads are better than one.

has just returned from one of Barcelona's top football teams with more skills and stories to tell. But with the arrival of a new teammate, David, for the first time, has to deal with being the second best. With a lot on the line, will David relapse to his old arrogant self or build the grit needed to become an even better champion? Join David and his friends as they embark on another adventure to discover what it takes to be a true champion. For the Love of Football is brought to you by Milo, the energy food drink of future champions. First, a quick recap of what happened last week. Milo! Get around, boys. I have had to deal with a serious problem. More problems? Oh no, is Joe moving to a new school? Hmm. I just got off the phone with the sports ministry they are confirming the team's decision to withdraw from the President's Cup. Apparently, someone on this team had called on my behalf to cancel. Now, who would do such a thing? I'm sorry, coach. I'm the one who made the call. David, why? David, you are suspended from the team with immediate effect. Coach! Hello, David. What are you doing here? Have you and the team finished laughing at me? The David I think I know doesn't give up. He keeps pushing no matter what. And without an hard work, there's nothing you can't do. You can keep your advice to yourself, Sam. Hello, Sam. Oh, David, it's you. Look, I'm sorry for everything. I was only thinking about myself. And after what you said to me, well, you were right. Thank you for telling me the hard truth. Sure. So, can you help me train? Milo! 10 minutes break, guys. Nice one, Joe. Joe has just put up another impressive performance at training, delivering a brilliant scissor kick. He's now re energizing with a box of Milo drink. Nice game, Joe. Thanks, Sam. Oh, Joe, that your scissors kick was something else. Joe, you are too much. <laughs> Thanks, but I can't do it without you guys having my back. In that case, do you have a spare Milo drink to show your appreciation? <laughs> You're lucky. I have one more. Catch. Hey, thank you. Is that David? I wonder what drama it is today. It looks like he wants to talk to coach. David decides to go to the pitch to talk to coach. He arrives after the team has completed a great training session. Good afternoon, coach. Ah, David. I didn't know you were around. Uh, yes, I just came. Uh, coach, can I please talk to you? It won't take long. What is it, David? I'm very sorry about my behavior. I know that I betrayed the team and put my feelings before everything else. I deserve to be suspended. Actually, I was angry about it, but it made me realize my mistakes. Coach, the things you said kept coming back to me. There is a lot I need to learn from you, Joe, and the rest of the team. But I've only realized something else, thanks to being at home and even thanks to Sam. Sam? Yes, he showed up at my house and gave me a long speech. Hmm, I see. I wasn't ready to listen to him, but I know better now. It is up to me to work harder to be the best at the game. And if my best is not good enough, it is just another challenge to work harder and get better and respect everyone, including those who play better football than me. What? Did David just admit someone is better than him? Shh! Don't spoil the film. Why should I believe you? Because whether you do or not, I'll keep working on myself to get better. You have used that word before. Uh, I think you called it grit. It's not easy, but I'm learning a lot about grit, like being tough and determined, even when I don't like what is happening. Yes, yes. Grit is how we stick to our goals even when the situation is tough and we would like to give up. Yes, coach, that is it. In fact, Coach Milo, I'm not here to have my place back on the team, even though I miss playing with everyone. If you allow me, I can cheer from the sidelines. I will be okay with that. But I want to let you know that I'm very sorry for my bad behavior. And you were right. Being on the team is not my birthright. Are you sure about cheering from the sidelines? Yes, coach. And George is actually a very good player, and there is so much I can learn from him if you let me watch the team. Hmm, David, the truth is, I have been watching you, and I saw you practicing alone on the pitch. I have to say that I was very impressed. Oh, thank you, coach. I didn't see you. <laughs> I know. I thought you spend the time watching TV or feeling sorry for yourself, but you have been able to pick yourself up. David says nothing, remembering that that is exactly how he had been feeling at the beginning of his suspension. More than ever, he's glad that Sam's visit and his mom's encouragement got him out of the couch. At this point, Coach reaches out and shakes David's hand. Well done, David. Thank you, Coach. Does this mean I can stick around? No, even better. Welcome back to the team. <laughs> what? I'm back? Yes, David. You are back. We missed you. Yes! I'm back! I'm back! I'm back! School is over, but Coach Milo is still in his office, and it is at this moment that he gets a surprise visit from the headmaster of the school. Ah, Coach Milo, good practice today. I saw you and the boys in action. Well done. Well done. Ah, Mr. Richard, we're doing our best. Um, may I? Oh, yes, of course. Please sit down. Coach, I have to say that I'm very impressed with your commitment. I know the last few months have not been easy, eh? <clears throat> I'm aware that your salary has delayed for three months, and, and I apologize for the inconvenience. You see, a lot of things are changing very fast, and it's really unfortunate that your team has been the first to feel the negative effects. So, believe me when I say thank you for bearing with us. Well, sir, I have been with Green Heights for a while now, and I know that if you could, you would do everything to help the football team. That's true, which is why this is so difficult, and we are rooting for you and the boys in the coming competition. We all want you to win. Thank you, sir. Yes, yes. I, I like the way you have not let this situation bring you down. It shows real determination and grit, which is what we all wish we had in a coach. Just looking at all the hard work I see from your boys, no one will know that we are closing down the school sports department. In fact, I came to let you know that the board has completed all formalities to that end. Wow, already? Yes, coach. The school bus won't be back from repairs by the time the competition starts. I mean, there's no money. What? The President's Cup is a week away, and in preparation, Green Heights International Team play their second friendly match before the competition. This is no ordinary friendly. They come up against Joe's former school, the formidable Jaguars of King's Academy. But Coach Milo and the boys are determined to give it their best. Here, here, pass the ball. Ah! Shoot, Joe, shoot! Ah, uh, uh, Joe, what happened? Uh, Eric, I don't even know. Guys, guys, we need to focus. The game doesn't go according to plan, and Joe struggles to make an impact. After the break, all the play and action is from the Jaguars, the Green Heights Champion 11 have had a hard time as they spend more time chasing the ball, or should I say the ball is chasing them. 10 minutes into the second half, and we have seen two more goals, and their star player looks tired. But wait, there's more to come. The ball is in the possession of the Jaguars again. Is it another goal in the making? Is it? Is it? It's a goal! The Jaguars have done it again. It's 4 0, and we're not even close to the final whistle. What is happening? Can the Green Heights Champion 11 stage a miraculous comeback, or will this go down as another spectacular defeat? Coach Milo seems to be making lots of notes, but will that help? Milo! In the final 15 minutes, Coach Milo decides to substitute Joe with David but even though the boys give it their all, when the final whistle blows, Green Heights International are the losers. They look discouraged as they leave the pitch. Get around, boys. Get around. Well done. Ah, coach, were you here at all? Did you see how they tossed us around? But Joe, what happened to you? Yes, Joe. Even Sam had more spark than you. Guys, I don't know. Green Eye boys, do you even know how to play football at all? This match is like Togo and Brazil. <laughs> Men, they are right, we messed up. And this was only a friendly. Imagine the real thing. There is no point. We are in big trouble. Hey, hey, boys, boys, stop the negative talk. But, coach, didn't you see? I even stopped counting the goals. Yes, we lost badly. But when you are down, the only way is up. You're only defeated if you say you are. But with a grit mindset, even a loss is a learning opportunity. Right now, the Jaguars have seen you at your worst and that is going to make them careless. But now we know their strengths and their strategy, and we can use it against them. What do you think I was doing on the sidelines? Watching us disgrace ourselves, perhaps? No, Eric. I was watching their game. And yes, they have a very good game. But now we are going to come back stronger because we are going to hit them when they least expect it. Thanks for the motivation, coach. But how? Don't worry, I have a plan. Go home and think about today's game because we are going to use all our mistakes and turn today's Togo Brazil match into a Brazil Argentina match. Who is with me? We are with you. I said, Who is with me? We are with you, coach. Coach Milo does what he does best deliver a spirited speech which inspires the boys. But the road ahead is very bumpy, and despite his speech, can Coach Milo really turn around his band of boys into a winning team? What strategy does Coach have up his sleeves? And is it enough to save face, win the President's Cup, and save David's beloved football team? Today's episode was all about sportsmanship and grit. Grit is the ability to keep going against all odds. David and the team are realizing more and more that even though they love football, they need each other and they need to work harder if they are to keep playing football together. Even Coach Milo has a lot to lose. Do you remember a time when you felt like giving up but continued to give it your all? If you do, you are made of grit. And Milo believes in grit. Tune in next week for another exciting episode of For the Love of Football and on Saturday for a repeat of this episode. If you wanna move fast, you can move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat. Got to loosen up and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. heads are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Milo! Nestle, good food, good life. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You are on Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring 1. Full time marketers, qualification, national diploma. 2. Admin managers, qualification, 3 years experience. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 Two one, five seven, seven zero, five nine, or 081 69 68 You can visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Àràbà ní bàbá ẹni àbálàbà ní bàbá Fresh FM ó ti di bàbá wọn Fresh FM. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá ayé ò ká o àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá ayé ò o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sáni wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára bàbá yóò gbà ọ́. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun gan lẹ́nìkejì rẹ̀ ìdí nìyí tí ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ fiban ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń pe gbogbo ẹlẹ́yinjú àánú láti dìde ìrànwọ́ fún ọ̀kan pàtàkì nínú agbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó tún jẹ́ àgbà ẹgbẹ́ fiban alàgbàdélé ọládẹ̀jọ ẹ̀ṣọ́ òkòyí ọmọ agbọ̀nyùn tó ti wà lórí àkẹ́tì àìsàn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú làwọn ẹbí àtọ̀rẹ́ ti ṣe láti ṣe ìtọ́jú wọn a sì dúpẹ́ pé ara wọn ti ń bọ̀ sípò ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ìtọ́jú àìsàn lórílẹ̀‐èdè yìí owó ní jẹ́ kì í jẹ́ àgbàdo la ṣe ń rọ gbogbo ẹlẹ́yinjú àánú láti fi ìrànwọ́ wọn ránṣẹ́ sí fiban welfare account tó wà ní ecobank two two eight zero zero four nine five three eight two two eight zero zero four nine five three eight fiban welfare account ecobank plc ẹ ṣe púpọ̀ àìsàn ò ní ṣe wá o. àràbà ẹni àbàlàbà fẹsẹfẹ ó ti di bàbá wọn fresh fm. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. fresh fm ti dára pàápàá yẹ ò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erí kan gbígbé. fresh fm ti dára pàápàá yẹ ò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ̀gbọ́n six àmì wa àwa ló táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ káríayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó dá wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm dára pàápàá. <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. kò ní rárá orí ọlọ́run kọ lórí mi. orí ọlọ́run kọ lórí mi kò ní rárá orí ọlọ́run kọ lórí mi. Àjíbọ́lá ṣé ká tún sùn ká jí lábẹ́sọ̀ Paso kálọ láyọ̀ kádẹ tó dé pẹ́ dé ráyà. ọ̀pọ̀ ènìyàn ni ò lè dẹ́nu ara ẹ̀ bọ̀ kóyò nílé tàṣe kó máa kọ́ mọ́ pẹ̀lú ìyàwó nílé o. èmi dẹ̀ ń jẹun ẹ̀mí ẹ̀tẹ̀ta pé màá tún mú nǹkan lé mo fi ọwọ́ mo fi ń borúkọ lọ́hùn-ún dání ọ̀pọ̀lọ́ wọn ṣọ́ pàṣọ tí ó fi tiwọn èmi bá wọn àdẹ̀dàbí pé wọ́n bí mi ni o orí ọlọ́run pọ̀ lórí mi kò ní rárá orí ọlọ́run pọ̀ lórí mi. orí ọlọ́run pọ̀ lórí mi kò ní rárá orí ọlọ́run pọ̀ lórí mi. area baba god o já mi kúlẹ̀ rí. Àjíbọ́lá o. Lèmi sẹ́yìn lọ́hùn Alábí Pásímà lójoojúmọ́. Àdúrà tó ń ṣe fún mi fọ̀hún ọ̀láyé mi. Ẹ ó ṣe lórí mi àti níbi iṣẹ́ mi ìbàdàn. Tó jẹ́ pé tí mo bá ti gbàdúrà lọ́lọ́run ń gbọ́ bí mo bá ti pé bàbá ló ń dá mi lọ́kùn ọ̀hún Alábíà àwọn kìrìsìtẹ́nì ń pọ́ lọ́hún pẹ̀lú jésù kristi o. Oh, oh. àwa mùsùlùmí ń pé àlà àtàná bí wọ́n mọ̀ oh. ọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ní ìjẹ́ níwájú ọlọ́run ọba orí ọlọ́run pọ̀ lórí mi ò kò ní rárá orí ọlọ́run pọ̀ lórí mi lórí mi ọlọ́run. orí ọlọ́run pọ̀ lórí mi ò kò ní rárá ah, pàṣẹ bóyá lọ́run pa lórí mi lórí mi lè fi àlọ́. bọ́lọ̀n bá ti bẹ̀rẹ̀ ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀dùn sáré fún mọ̀lá o bàbá gọ̀dù ti gbé ìjà tàlàbíà pé kí pàṣẹ àyè máa sáré káfá. Kìmí láyà balẹ̀ sàtìrà mọ́nù ó di nígbẹ̀yìn ìrọ̀bẹ̀ dà o. Bọ́lá ò bá ti gbé ìjà ìjà ìjà ìyọlúwa ètò ìrọ̀bẹ̀ dà o. Bọ́lá ò bá ti gbé ìjà ìjà ìjà ìrọ̀lúwa ètò. ẹ̀yin láwùn kúnlẹ̀ mọ́ pọ̀ lára ẹ̀rẹ́ ẹjọ́ tí ẹ̀yin sì yọ. àwọn kan ṣiṣẹ́ tó lọ fún òbí wọn. lójú wọn tàbí bílẹ̀ ìdájọ́ bọ́ra ọpẹ́ bá làwọn rà tó fi ṣe ẹ̀yìn lò. lójú mi tí kò kì ṣe ẹ̀yìn. ẹ̀yin ni arábíà. ọ̀nà tí lè fi gbà yín láwùn kúnlẹ̀ mọ́ pọ̀ kábíyèsí o kálábí. àbàkà ṣiṣẹ́ tọ́lọ́hún òbí wọn lójú wọn tábí múlẹ̀ ìdásọ́fọ́ra ọgbẹ́ bá làwọn àlòbí ṣẹ́ mi mi o lójú mi tí o kì í ṣe ẹ̀yìn mi. ìyanu ọlọ́run bára dáná ń bọ́kùn tó kù. Yeah. tó lé ojú ti tó gbogbogbò. ìyẹn wọ́n gbọ́ wà nílé wọ́n gbọ́ wà lóde wọ́n gbọ́ wà níbi tó. láyà àdìsá àní fresh fm o. ee one oh five point nine. níwájú làwọn àgbọ̀gbọ̀ ayé ló mọ̀. ẹ̀yẹ tẹ̀lé wa lẹ́yìn kálọ̀